الحمد لله الذي وعد الصابرين وعد الصابرين بالبشرى والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بهدي النبي محمد صلى الله عليه وسلم واصبروا وتصبروا واعلموا بأن الصبر من الأخلاق الحميدة وهو سبب النجاة من الخسران في الدنيا والآخرة عباد الله الصبر سبب سعادة الدنيا والآخرة وهو حبس النفس وقف اللسان عن التشكي قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ولربك فاصبر وقال تعالى فاصبر كما صبر أولو العزم من الرسل وقال تعالى واصبر على ما يقولون وقال الله عز وجل إنا وجدناه صابرا قال الله عز وجل يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون نسأل الله عز وجل أن يجعلنا وإياكم من الصابرين ومن الفائزين بالصبر في الدنيا والآخرة adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún yìí òun náà lọ́ba tí yọ́sàdéhùn fún gbogbo àwọn tí wọ́n bá ń ṣe sòrò ọlọ́run ní ẹ máa retí dùnnú ẹ máa retí oore ẹ máa retí ìfọkànbalẹ̀ nílé ayé bí àtijọ́ kìyàmọ̀ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bó ojúṣe ọlọ́run anábíwá Muhammad kó bá gbogbo àwọn ará lẹ́rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kò sí ọba tí ó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn ọlẹ́yìn Allah anábíwá Muhammad <clears throat> ẹrú ọlọ́run ọba ní ojúṣe ọlọ́run ọba ní Ibadallah ẹ̀yìn ọdún ọlọ́run ọba wa ẹja sàlékún bẹ̀rù ọlọ́run bá wa ká sì dúró lérí ẹ̀sìn ọlọ́run ká dúró lérí sunna nabuwa muhammad ká máa ṣe sùúrù ilé ayé tí a wà yín ẹnìkan kan ò ní rí ń bẹ̀ ọkàn ò sì ní balẹ̀ àfẹnití bá ń ṣe sùúrù torí ilé ayé ilé àdánwò ni gbogbo ipò tá a bá wà láyé a máa bẹ nínú àtàwọ ní títí tá a fi kú láyé bẹ́yìn bá ń wá tọ́wọ́ rẹ̀ ò tí tẹ̀ yọ máa dààmú ó ń bùkátà kó ṣoṣoro tọ́wọ́ yẹn bá ti tẹ̀ tán èèyàn máa sáré kọ́ tán èèyàn bùkátà kéèyàn máa ṣoṣoro bẹ́yìn bá ń bẹ nínú dùnnú èèyàn bùkátà kó máa ṣoṣoro bẹ́yìn bá ń bẹ nínú bànújẹ́ èèyàn bùkátà kó máa ṣoṣoro ọkùnrin wa a ní bùkátà sí sùúrù obìnrin wa a ní bùkátà sí sùúrù àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ a ń bùkátà sùúrù gbogbo ẹni tó ti dá fún ẹjẹ́ a máa ṣe sùúrù àwa tí yóò tí ì dá fún ẹjẹ́ máa ṣe sùúrù ká má àdúrà káwa lọ lè kọ́ sùúrù nítorí sùúrù yìí ó ọ̀kan nínú àwọn ìtọ́láwọn ọba aláàfin máa yọ̀yàn kó nínú àwọn tí òfò sí ilé ayé Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní wal asr ọlọ́run ní mo fi àsìkò ayé búra innal insana lafi khusr ọlọ́run láwọn ènìyàn wọ́n máa wà nínú òfò nínú dààmú nínú orí burúkú àdánwò ńlá ọlọ́run ní àyàfi illa alladhina amanu àwọn tí wọ́n bá gbàgbọ́ láàrin wọn wa amilu salihat tí wọ́n sì ń ṣiṣẹ́ rí wa tawasaw bil haqq tí wọ́n sì ń bára wọn sòdodo wa tawasaw bis sabr nítorí wọn fi parí nù ọlọ́run ọba ní lẹ́yìn náà tí wọ́n ń fúnra wọn ní sùúrù ilé ayé yìí ò lè bọ́kù ní wàhálà àfikọ́ ọmọ sí sùúrù èyí tí ò tó yọ padà tó èyí tí ò ti tì lọ́wọ́ tọ́lọ́mùbá yọ padà bọ̀ ọ́ lọ́wọ́ yọ padà dọ́dọ̀ rẹ̀ ọwọ́ rẹ̀ yọ padà bá ilé ayé gan fúnra rẹ̀ àwọn onísùúrù ni wọ́n lè gbé bẹ̀ torí pé wàhálà lọ́tún wàhálà lọ́sẹ̀ fìtínà lọ́tún fìtínà lọ́sẹ̀ ẹ̀rọ mayami nínú ẹ̀sìn wa sùúrù ní sábàbù nàjà tí n bá fẹ́ bọ́ kó nu ìdààmú ilé ayé kí n lè ṣe sùúrù gbogbo àwọn ọmọ tá ń kẹ́kọ̀ọ́ ẹja ṣe sùúrù àwọn tá a jẹ́ afáàtàn jíṣẹ́ ọlọ́run ẹja ṣe sùúrù gbogbo àwọn tá a dálé sẹ́lẹ̀ ẹja máa ṣe sùúrù gbogbo àwọn bímọbímọ ẹja máa ṣe sùúrù gbogbo àwọn ọkọ àtìyàwó ẹja máa ṣe sùúrù yóò bá ṣe sùúrù ẹ̀ lè bára yín gbé gbogbo bí tá a bá wà dáàtí ń jẹ dáàtí ń mu ẹjẹ́ máa ṣe sùúrù mbẹ́ gbogbo bàtà bá wà ní inú ṣe ṣe wa ẹ̀dí ká máa ṣe sùúrù sùúrù yìí náà ni okùnfà téèyàn máa fi ń là òun náà ni okùnfà téèyàn máa fi ní success wa sababu sa'adati dunya wal akhirah ipò yẹn fẹ́ lọ́lẹ̀ sinmi lọ́rùn kò sẹ́ni kan tí ó sinmi náà aljanna àfọwọ́n ní sùúrù ètò wọn pe ní sùúrù ni habsun nafsi kéèyàn ó try láti control ẹ̀mí rẹ̀ ìpè ní ma tẹ̀lé àṣẹ ọlọ́run ètò wọn pè ní sùúrù habsun nafsi ala ta'atillah bí i máa tẹ̀lé ìlànà tọ́lọ́mbà là fún advice tí anábì bá fún mi ní ma ṣe kíni òun náà ní ma tẹ̀lé torí tẹ́ bá wo ilé ayé bí sí ń lọ ẹ̀rì pé kálukú ń kánjú bẹ́ẹ̀ sì ni ọmọ tí àṣẹ̀ṣẹ̀ bí ti ń fẹsẹ̀ lélẹ̀ ẹ̀ tí ra ń lọ ẹ̀rì pé ọmọ gbéṣẹ́ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan tí ọba ti di pé ọmọ yẹn Ọ fẹ́ sáré tí ó sì ti tásìkò tó kọ sáré ọmọ yọ padà sí yọ padà ṣubú ẹni títí tó ti máa rìn náà náà rìn náà tẹ́lẹ̀ tí pé náà ti rìn ọ máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó o bá ti ń sáré ọ padà ṣubú ọlá ọlá ti èyí fún ọ kò ní fún ọ dá èyí sì ọ bá ṣe ọwọ́ ọmọ wa máa gbìyànjú ó sì máa ṣe sùúrù ọmọ retí àánú ọlọ́run táwọn ọlọ́run bá ti dé ìwọ náà mọ̀ pé àánú ọlọ́run ti dé mọ́ wọ aago ọlágo ṣiṣẹ́ nítorí pé ìtọ́lọ́run kọ̀ fún lágbájá òkúkú mọ́ ìtọ́lọ́run sì ní kalẹ̀ fún kálukú nínú ètò rẹ̀ ọ̀mọ́ mà dúpẹ́ ní gbogbo ìgbà wọ́n kọ́ fún lè sáà ní ànìtàṣákì ká má máa rojọ́ ọlọ́run káàkiri ẹ̀rín tọ́lọ́ tún ṣe fún mi ẹ̀rín tọ́lọ́ tún ṣe fún mi ẹ̀rín tọ́lọ́ tún ṣe fún mi sọ́ni tó ń rojọ́ fún ọlọ́run hàn òun náà lé mà lábẹ́lẹ̀ kò sẹ́nì kan tí mẹ́lẹ́ ayé tí ọmọ sunkún kò sẹ́nì kan tí mẹ́lẹ́ ayé tí ọmọ rẹ́rìn kò sẹ́nì kan tí ọmọ dunnú kò sẹ́nì kan tí ọmọ banújẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní wala nabluwannakum ọlọ́run ní ìdá gbogbo yín wò nígbà tó sọ̀rọ̀ yẹn àbíkẹ́yìn ó ṣe kéèyàn máa rántí dojoojúmọ́ pé ọlọ́run bá ní dàn yín wò bá dé wọn bá ti wá dé kó ti mọ̀ pé tọ́lọ́run sọ lọ́sẹ̀lẹ̀ yẹn kọ́ kására ànábì ní ajábalẹ̀ mọ́mi ànábì ní ah ìmọ̀ni fún ọ̀rọ̀ olùgbàgbọ́ òdodo iná sọ́bàtú dọ̀rọ̀ sọ́bà gbogbo ìgbà tí ọlọ́run bá ti mì í wò yóò sì ṣe sòrò ọ̀ká ni khairan la kó ṣe sùúrù yẹn gangan lórí tọ́lọ́run fún torí tí ó ṣe sùúrù kí ló fẹ́ ṣe ẹ̀dàkùn tó bá ṣe sùúrù kí ló fẹ́ ṣe àdánwò tún lékún àdánwò àdánwò ni èèyàn sọ owó nù lápèjúwe ọbẹ̀ ẹ̀ṣẹ̀ ronú kí ló kù tọ́lẹ̀ sọnù yẹ ọbẹ̀ sọ àláfẹ́ nù tálàfẹ́ bá ti sọnù ẹ̀mí rẹ̀ náà sọ bí yóò bá ti ṣe sùúrù lérí bọ́lọ̀ bá ṣe tu ètò rẹ̀ àdánwò ńlá ni ó tún padà rí lóyàn ẹni tó fẹ́ lówó gidi tí ń sóògùn tọ́yà wèrè ẹ mọ̀ pé àdánwò tó padà bá ojú yìí tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ lọ ẹni tọ́lọ́ lè jalè tí wọ́n mú tí wọ́n ti mọ́lé àbí wọ́n padà súnná àbí wọ́n pa ẹ̀dá kùn sí àdánwò tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ sótò yìí tó padà wà lọ́lẹ̀ kan yẹn ẹni kówó jẹ níbi iṣẹ́ tí wọ́n padà wà lé tí ò wá ríbi kan lọ́mọ́ ẹni wọ́n bá sálárì tẹ́lẹ̀ àgbà tẹ́lẹ̀ ẹ̀dá kùn sí kọ̀ wá dájú àìní nǹkan kan mọ́ yẹn lọ bàbá ti kánjú ọkàn àdánwò ọlọ́run kọ́dà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run pa aláṣẹ ipe Muhammad iṣẹ́ ọlọ́run tó ọlọ́run jẹ́yìn ó bùkátà sùúrù ẹ máa jíṣẹ́ ọlọ́run fáwọn èèyàn àwọn kan máa fẹ́ràn yín àwọn kan sì máa ṣọ̀tá yín àwọn kan máa ṣàdúrà fún yín àwọn kan sì máa ṣépèlé yín lọ́ba tó jẹ́ pé iṣẹ́ òdodo lèèyàn ń ṣe kíni ìlèyàn ń jẹ́ ìta bẹ́lọ̀ ni pé gbogbo ète ọ̀tá ìmọ̀ràn ọ̀tá àwọn èròkèrò ọ̀tá kọ́lọ́mọjọ sẹ́mẹ́nì kọ̀ọ̀kan wà lérí ọlágbára ọlọ́run ọba wa ọlọ́run ni wà lè rọ̀bíkà fọ́sibìrì ọlọ́run ní fọ́sibìrì rọ̀bík ọlọ́run wa Muhammad ṣe sùúrù fọlọ́run ọba rẹ o ọ sọ fà kó tó di gbé nǹkan rọrùn o ó sùn kó kó tó lẹ́nu o lọ́lẹ̀ yé ṣe sùúrù fọlọ́run ọba rẹ o bọ́lọ́run ṣe tètò ayé nìyẹn o kọ́mọ hàn wá lè mọ̀ yẹn òun náà ní fi ń jọ́lọ̀ lérí wa kálí bàbá bá búbu lọ sọ́dọ̀ ọlọ́ni wasbir ọlọ́ni ra anabi fasbiri ọlọ́ni ṣe sùúrù kàmá sọ́bàrà olùlà azim na rusul àwọn anabi ọlọ́wọ́n ọba tọ́jà pé wọ́n láàmì láta pé anabi nuh anabi ibrahim pé anabi musa anabi isa àti ìwọ tó ṣe karùn wọn náà ìwọ náà lọ́ọ́ lè ṣe sùúrù báwọn mẹ́rin àkọ́kọ́ ti ṣe sùúrù ọlọ́run sọ fún anabi pé àwọn tó rí tí wọ́n díṣẹ́ ọlọ́run kó tó dé yẹn sùúrù ni wọ́n ṣe iṣẹ́ ọlọ́run kọ̀ọ̀rọ̀ láti jẹ́ àwọn ọ̀tá ìsìn wọn máa bọ ọjà àwọn àlìjànú burúkú wọn máa lé ẹ̀pà rẹ ká àwọn máa sọ̀rọ̀ aláìda wọn máa gbọ́gbọ́ kú ọlọ́run sọ́fà níbi ni wọ́n sùn bí aláàmà yẹ kúlù ọlọ́run ọba ní sísun lórí àwọn gbọ́kúgbọ́ tó ń gbọ́ ní ìbá ti ń sòdodo ọmọ wa gbọ́gbọ́ kú gbọ́ ọ̀rọ̀ tí yẹn gbọ́ tí oorun sì dá lójú yàn lóru ibi wọn ni gbogbo tí ń sọ yẹn wọn ní rọ́ọ̀nì ń sekínì wọn ní rọ́ọ̀nì pa ọ̀pẹ̀ rọ́bà o ayà kílẹ̀ àbí ọ̀sán wọn ní òpó rọ́ọ̀nì àwọn pípò yẹn apààyàn ni wọ́n wọ́n wà ó pé lẹ́yìn kọ́ pàdé àtẹ́rán ọ̀pààyàn rí àwọn pípò yẹn boko haram ni wọ́n boko haram ṣe wá jọ mọ́ ẹni tó ń ṣiṣẹ́ ọlọ́run tí sì ń ṣètò lérí bí ìṣẹ̀mí ó ṣe rọrùn fáwọn èèyàn bóòlù iṣẹ́ tiẹ̀ ti wá jọ mọ́ ṣe boko haram ọlọ́run ṣe sùúrù lérí gbọ́kúgbọ́ tó máa gbọ́ wọ́n fẹ́ fi distract attention rẹ̀ nù ìwọ́n máa bá tiẹ̀ lọ olórí eré máa rẹ̀ olórí burúkú náà máa rẹ̀ kọlọmọ fẹ́ sínú àwọn àjọ lórí burúkú jama ọlọ́wọ́n bá ní inna wajadnahu sabira ọlọ́wọ́n ní Ayub ọlọ́wọ́n la fàárẹ̀ sí o àdèmálẹ̀ ọlọ́wọ́n ní adákúnlẹ̀ adágúnlẹ̀ etí years kò jáde nínú yàrá ní pariwo intami inromi intami inromi indomi ọlọ́wọ́n ní apadà rí i pé ó ṣe sùúrù fún wa lẹ́yìn náà wàá fún lálàáfíà ọmọ ìyá ìwọ náà padà gbádùn mọ́lọ́lẹ́ aláwo mọ́lọ́dà fún jálà bí ẹlẹ́bọ wọ́n ti wọ́n sọ fún ọ pé nǹkan kan bẹ lẹ́yìn ọlọ́run tó lè gbọ́ ọ́ là arísìkí tó ń wá àwọn padà rí ọlọ́run ti kọ́ fún ọ tásìkò bá ti tó yóò dé tí wọ́n dá mọ̀ pé arísìkí ti dé àláfíà yẹn ń bọ̀ tó bá ti dé wọn náà mọ̀ kó ti dé kò sí ìṣòro kan tí kò pọ̀ èèyàn téèyàn bá ṣe sùúrù lérí ẹ̀ tọ́lọ́run ní padà dùn yẹn nú bẹ́ẹ̀ ọlọ́run bá ní yá ayé ọlẹ́dẹ́ náà àmọ̀nù ọlọ́run ni mo pè é olùgbàgbọ́ òdodo ìṣubìrù ẹ lè kọ́ sóró ẹ má kanjú ọ̀la ẹ má kanjú ẹ má kanjú lábẹ́ gbóná ẹ má kanjú ibi tẹ́ ń lọ yẹn padà débẹ̀ pẹ̀lú sùúrù ọlọ́run ní ẹ ṣe sùúrù wasọ́ọ̀bìrù wọ́n wá pa yín láṣẹ ẹ máa ń búra yín sùúrù ọlọ́run gbogbo à sùúrù tó wá rán wa síra wa ibi kọ̀líkì ibi ibi tọ́lọ̀ lọ yìí àwọn náà tẹ́kí ní ìdí o ọmọ skul tí ó fẹ́ lọ skul máa tún yahoo plus òun lọ́kàn ọlọ́run bá ní ọ̀rẹ́ rẹ yẹn máa fún sọ̀rọ̀ torí tí àdánwò bá dé bá ọ tí àdánwò bá dé bá yọkàn ọ ẹbí rẹ tó fẹ́ change Islam ẹ fún sọ̀rọ̀ ìṣòro tí ń bá àwọn tí àwọn tí ń lọ́dọ̀ wọn ìṣòro táwọn ń bá yí ó jìyí tí wọ́n ń bá yí lọ ilé ìṣòro gangan náà nílé ẹbọ ilé ìṣòro òun náà ní mọ́tí pàtẹ́wọ́ bẹ́ẹ̀ ò ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ wá ti débẹ̀ ò ti ní sọ̀rọ̀ torí sọ̀rọ̀ gangan òun ni wọ́n máa ń fáwọn èèyàn bẹ̀. àbí àwọn bá ní ẹnìkan tí ń bẹ láàrin ọ̀kan tọ́sán náà yẹn ògo rẹ̀ wọ́n ti rí mọ́gí àràbà kan nílùú wọn igi àràbà lọ́wọ́ àpọ̀ rẹpẹtẹ yìí ẹ̀dàkùn ibo ni wọ́n wá lọ ẹ̀dàkùn sí òtí ní problem jama ọlọ́mọsà ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa èèyàn pupa báyìí òní ń ṣe ẹnìkan báyìí òní ń da aláàmú níbo lè wọṣẹ́ àbá àti wọṣẹ́ gan ìṣòro lónìí lójú ọmọ wọṣẹ́ iṣẹ́ wíwò kọ́lọ́wọ́n bá rán ọ́fíìsì ọlọ́run ní ìmọ̀ àkọ́kọ́ ọlọ́run ọba ní innamal ghaibu lillah ọlọ́run ní tó pamọ́ ọlọ́run ní Allah ni lónìí it belongs to Allah subhanahu wa ta'ala tó fi wá pé bí wọ́n máa tàwọn èèyàn kó wọ́n máa kó problem fáwọn èèyàn kó wọ́n máa dẹ́rù bà wọn kó wọ́n máa sọ tó wọ́n rí tó wọ́n mà wọ́n kalẹ̀ kó ń sìn yín béèrè pé ta ni ta ni ń bọ̀ ta ló wà lẹ́yìn lẹ́kùn kọ̀bẹ́ni tó wà lẹ́yìn lẹ́kùn jama bó ṣe rí náà tó ọwọ́ àjòkó lẹ̀tàn ọwọ́ ló ń wọ́n sọ tí ó ṣẹlẹ̀ ní forty years alámọ̀síwá ní olórí burúkú àfa tí ma wọṣẹ́ ẹni bá ti ń wọṣẹ́ olórí burúkú ni yóò tó ma wá kórí burúkú náà àwọn èèyàn wọ́n lọ́dọ̀ wà bá aláwo jòkó tí ọlọ́wọ́n bá rẹ gbogbo ń tán wá ọwọ́ ẹ̀ lọ́wà bìyẹ́ di xeyìrì ọlọ́wọ́n ní gbogbo orí tẹ́ ń wá ọwọ́ lọ́wọ́n wọ́n wà lákú lè ṣe nǹkan dì ọlọ́wọ́n kò owó tó wá ń fi alọ́kàn balẹ̀ pé kò wá sí tó wò lè ṣe ṣe é rí gbogbo àwọn tó kù yẹn wọn ò lè ṣe kankan ìtọ́lọ́wọ́n bá ṣe òun náà ni máa mú sí máa wá sí ìmúṣẹ nínú ayé tọ́lọ́wọ́n bá ti pàṣẹ lókè ó ní bàdé as-samawati wal-ard ọlọ́run ní sánmà àtìlẹ̀ yìí ọlọ́run ní èmi mo sáyìn ẹ̀ nígbà kọ́tọ̀ amọ́rọ́ nínú sánmà àtìlẹ̀ ní ilẹ̀ tí ń bá ti fẹ́ ṣe kankan fa innama yaqulu lahu kun fayakun yìí kàn ní kí nǹkan náà máa yóò sì máa ṣẹlẹ̀ èmi nìkan náà ní pàṣẹ kí wọ́n wá dé tọ́wá fẹ́ẹ́ dídí ń gbàsẹ́ lẹ̀ tọ́wá lè bẹ́ni tí ò láṣẹ lọ́dọ̀ ọ̀sẹ́nìkan tó lè ní wàhálà ọ̀sẹ́nìkan tó lè fún wa ní nǹkan kan kọ̀tẹ́ tó lè dáàbò bo wa lẹ́yìn Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní ẹ̀fúnra yín sùúrù wàrọ́ bí tù ẹ bára yín ṣọ̀rẹ́ ẹ má fọ́nká torí kọ́wọ́ ṣètánù má ba àwọn yòókù yín ẹ má fún wọn sùúrù wattaqullaha la'allakum tuflihun ẹ sì bẹ̀rù ọlọ́run kẹ́ jèrè wọ́n sọ́bùrù wọ́n ní ipò ńlá ni lọ́wọ́ nínú ẹ̀sìn wa ìnú ọ̀rẹ́ nìkan lé ayé tí ọmọ bẹ́ẹ̀ lé ayé tí ò ní máa ṣe sùúrù kí wọ́n bá wo pé tiẹ̀ máa pọ̀ tẹ́ni ọlọ́run bu ẹnì kejì láṣìírí ní òjì ọmọ tí ń ṣe ọba mọ̀ pé tìtẹ̀ kéré ju tìtẹ̀ wọ́n ní ọlọ́run dárúkọ ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù nínú alukoran ó lé ní seventy times ipe ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù Oye, ètò ọlọ́run ọba náà ń sọ̀rọ̀ jama bílẹ̀ ọba máa yẹ́rì pé ọba máa díẹ̀ díẹ̀ ní kéròsì bílẹ̀ bá fẹ́ sún díẹ̀ díẹ̀ ni bóde bá fẹ́ rọ̀ díẹ̀ díẹ̀ ni bá fẹ́ ká díẹ̀ díẹ̀ ni irúgbìn tá a bá gbìn díẹ̀ díẹ̀ ni wọ́n náà ọ̀n gúrò ọ̀n gúrò ọ̀n dàgbà díẹ̀ díẹ̀ ni ọlọ́run lágbára kan bí ọlọ́ọ̀jọ́ kọ́ dèhe wúlòjọ́ ọlọ́run jọ yẹ pé gbogbo iṣẹ́ tí wọ́n ọlọ́run gan wọn kanjú wáyé tí wọ́n wá ń kanjú ọ̀kanjú kanjú kanjú ọ̀padà ọlọ́lẹ̀ sọ́wọ́ èṣù ayé bàjẹ́ gbogbo kan dàrú ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ ká ṣe sùúrù ká nígbàgbọ́ ahsinu dhanna billah èrò dáadáa ní máa rò pẹ̀lú ọlọ́wọ́n bá yín ife ọba rahman ni wa mazala rahmana ó ní dáadáa fún gbogbo everybody nílé ayé kọ́dà nígbà míì tó bá dáyàn wò ọlọ́run fẹ́ gbìyàn lọ sí next level lọ́jọ́ kó fi àdánwò kó fi kàyàn nígbà fẹ́ bọ́ sí kíláàsì mi jàmá èyàn sa èyàn sa exam àbí oníṣẹ́ exam yóò ṣe exam lásìkò tí ń ṣe exam yẹn lọ́wọ́ àìsùn wàhálà torí pé wọ́n fẹ́ bọ́ sí ní ìpele míì ọlọ́run ọba alá ọba aláàánú ni o ọba dáadáa ni o ọba dáadáa ni o ẹ má rí ọlọ́run ọba lẹ́ni tí ń fìyà jẹ yín ẹ rí lẹ́ni tó fẹ́ ṣàánú yín kọ́dà bó ṣe nǹkan tẹ̀ ń sunkún lọ́wọ́ lérí ẹ̀ àánú ọlọ́run bẹ lábẹ́ rẹ̀ fẹ́ẹ̀mà ẹlòmíì ò ní súnmọ́ ọlọ́run ọba àfikọ́lọ́n dáwò ẹlòmíì ò ní dọ̀rẹ́ ọlọ́run àfikọ́lọ́n ọba aláwọ̀ fárísì kẹsọ́ lọ́wọ́ ẹ̀ eléyìí bí ṣe bí ṣe bí ṣe bí ṣe yínú mílíọ̀nsì yọ padà dó lórí ibú ọlọ́run wa fa aṣọ díẹ̀ yọ wa lífẹ̀ yọ wa dọ̀rẹ́ ọlọ́run gbogbo àwọn ìṣẹ́ tó ti ṣe ọlọ́run parí fún gbogbo àwọn nǹkan tó yẹ kọ́ dáwọlé tí owó ńlá máa ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ti mọ̀ pé yọ fa ìparun fún ọlọ́run bá aláyọ̀ fa aṣọ díẹ̀ yọ ọlọ́run bá aláwọ̀ wa tún ṣe tún ṣe arísìkì ẹ̀yẹ́ miami ẹja ṣe sùúrù afáwa ali amirul muminin bùnú abi talib ọ̀dọ̀lá anu ọlọ́mọba yọnu sí ó ní asọ́bùrù ó ní ẹ̀rí sùúrù mí nínú ẹ̀sìn wáyé bí masilata rasi minal jasad ó ní ọ̀dà gẹ́gẹ́ bí orí nínú ara ni ó ní bí orí ṣe rí nínú ara yẹn bẹ́ẹ̀ ni ìṣòro rí nínú ẹ̀sìn bí rí bá ti kó jama bó rí bá ti kó jama kí ló kù fún yàn jama kò sí nǹkan kan mọ́ tí sùúrù bá ti kú ònú àlámàrí ẹ kò sí nǹkan fún ọmọ sùúrù tó ń ṣe náà ní òjì pa ṣètánà ọkà ọ obìnrin mi ti fẹ́ kó lé ọkọ oyè àṣetánì ní ti gbangba àmọ́ sùúrù tó ṣe kò jẹ́ kípa àṣetánì ọ̀padà ká mọ́ ẹlẹ́mìtì fẹ́ kọ́ ọmọ àtìyàwó lẹ̀ sùúrù tó ṣe lójú ọ̀padà jèrè àwọn ọmọ yẹn ẹlòmíì ti fẹ́ lé àwọn àṣetánì ti ti pé lé gbogbo àwọn tẹ́ńbọ̀ ṣiṣẹ́ yẹ wá kú ọ nìkan yẹ wá ṣe fá kọ́mpìnì ọ̀padà bàjẹ́ ilé ẹ̀kọ́ padà tú àmọ́lá tààrà sùúrù ti ń ṣe ọlọ́mọ fi bára kẹsì ọlọ́mọ bá aláàkó sànú ẹni kọ̀ọ̀kan wa faman la sọ́bùrà lá afáwọ̀ àlílẹ̀ tí ó bá ti wá ní sùúrù láàdí ìnàlá kò lè lẹ́sìn ẹ̀sìn náà bàjẹ́ tó bá ti ní sùúrù tó padà sí tí ọ̀dà ṣètọ́nù padà wà rẹ̀ yẹn rẹ̀ kọ́lọ́mọ bá kọ́mọ́sà sọ́ni kọ̀ọ̀kan wa fasitakifurulaha innahu huwal gafurur rahim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله واعلموا بأن أنواع الصبر ثلاثة الصبر على طاعة الله ومشاقتها والصبر عن معصية الله والصبر على أقدار الله المؤلمة نسأل الله عز وجل أن يجعلنا وإياكم من الصابرين الفائزين إنه على ذلك قدير أدفع أن يدعو الله وباوا إكي الله ولا الله قبى النبي محمد وباوا ولا لي أتوا صحابة لا تبوا وينيري أيما يامي ننسي وا إجالو لما إكي ọba Allah ọba tí agbọ̀rọ̀ máa jẹ́rìí dénúdénú ipe kò sí ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lódodo lẹ́yìn ọlọ́ kálímà ipe anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrù ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìbádọ́lá ẹ̀yìn ọdún ọlọ́run ọba wa ẹjá lọ lè máa pè é sùúrù a máa ṣe lérí nǹkan mẹ́ta tí wọ́n bá ti ní ṣe sùúrù ṣe sùúrù wọ́n ní kò ní sùúrù lérí nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ sin lọ́run ọmọ sinmi o irun ọ̀rọ̀run láti kí àfẹ́ntọ́lọ́ máa sin rọrùn ọmọ wa ṣe sùúrù lérí ẹ̀ ó kí taarọ̀ fajiri zori asiri magrib isha dojoojúmọ́ ayé títí tẹ́mi ló fi bọ̀ ọba lo one hundred and thirty years láyé one hundred and thirty years ló fi kírun dojoojúmọ́ sọ̀rọ̀ wá àwọn tọ̀hún ẹ̀kan lọ́sẹ̀ wákàtí kàbọ̀ náà làwọn ń lò tọ̀ ìwọ lọ́wọ́ wà lìjánná o tọ́fẹ́ ṣe sùúrù ó ṣe sùúrù lérí máa tẹ̀lé ṣe ọlọ́ ọlọ́ ni ọtọ́jú òbí rẹ òní jó sú ọ àwọn òbí yẹn máa da ọ láàmú torí pé ìwọ náà ń da àwọn láàmú nígbà tó wà ní kékeré wọn ò lẹ́nu míì máa tí wọ́n fẹ́ pè lẹ́yìn wọ ọlọ́ wọ́n ti kúrò lẹ́nu iṣẹ́ wọ́n ti dàgbà àwọn ẹbí wọ́n máa rọ kíríkà rẹ especially tọ́lọ́ bá ti fà sókè láàrin wọn ẹ̀gbọ́n pìọ́ àbúrò pìọ́ bàbá òtún pìọ́ family kaná ìwọ nìkan náà wọ́n sì wẹ̀ ọwọ́ sì sùúrù owó rẹ̀ ọmọ pọ̀ sí ọlá rẹ̀ ọmọ pọ̀ sí lẹ́yìn náà ọlọ́rẹ̀ sinmi láti jẹ́ náà lọ àwọn tálíkà ọlọ́run wọn mọ lé ọká tó bá ti wà lọ́wọ́ ẹ̀ wọ́n mọ lé ọká kí ó ṣe sùúrù lérí sàárà ṣiṣẹ́ ó ṣe sùúrù lérí gbogbo àwẹ̀ gbígbà àti gbogbo àwọn tọ́lọ̀ ní kàmọ́ ṣe ẹlẹ́ẹ̀kejì asọ́bùrù àmà ó tráyì kó ṣe sùúrù lérí ìjìnà sí ẹ̀ṣẹ̀ ṣẹ́rí ẹ̀ṣẹ̀ gbogbo tọ́lọ̀ ní ọ̀dà ní kàmọ́ ṣẹbọ́ ẹ̀rà àwọn èèyàn tó jẹ́ pé wọ́n kàn ń bẹ̀ wọ́n máa fi ṣèyànrà wọ́n tún máa dẹ́rùbà ó pé bọ́ọ̀bá wa rúbọ kò ní dá fún ọ Ṣàngó òun ni ọlọ́run ọba tó lè túnlẹ̀ Yorùbá ṣe Ṣàngó olókùn tí wọ́n dárúkọ ń sùn bàbá ń Ṣàngó nígbà tí bàbá ń Ṣàngó sì wá kú àwọn Ṣàngó ò lágbára láti dàgbà nígbà tí ń lọ Ṣàngó tó lè fún yẹn lálàáfíà tó lè fún yẹn lálàáfíà tó lè fún yẹn lálàáfíà tó lè fún yẹn lálàáfíà ni ó yẹ kó lè dá ikú dúró kíkú ọmọ ṣe kí ni ikú ọmọ pààyàn afá irọ́ gbogbo ẹ̀ ọlọ́run nìkan lọ́bọ̀ dodo ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá wa ọ̀sá níbi ìmá pààyàn ọ̀sá níbi ìmá sọ̀gùn àwọn èèyàn máa sọ fún ọ pé bàbá jókòó sí tiwọn ayọ̀ ń bàjẹ́ ẹ̀dàkùn ìwọ́tọ̀ kọjú sọ́lọ́run àti ẹ̀ńtọ́ kẹyìn sọ́lọ́run tàláyé rẹ̀ bàjẹ́ níwọ̀n méjì sórí ní ti ń lé káàkiri yẹn ìtọ́lọ́wọ́n bá ti kọ́ fún kò ní rí lọ́kàn náwó dànù ìwọ́n tó wá jòkó tí ọlọ́run ọba yẹn ọlọ́run padà fún ọ ní tó ń fẹ́ láyé àti lọ́run yóò dẹ̀ fi ọlọ́kàn balẹ̀ ọlọ́run dá púpọ̀ ẹ má jà kó lẹ́yìn ọlọ́run ká ṣe sùúrù oyè kún bí ẹ̀ṣẹ̀ ká má bá wọn síngbẹ́rẹ́ ká má bá wọn ṣègbé ká má bá wọn involve níbi ọdún ẹbọ lẹ́yìn náà ká ṣe sùúrù kún bí àwọn ẹ̀ṣẹ̀ táwọn èèyàn gbajúmọ̀ lélẹ́rí wọ́n ní wọ́n ń gbé obìnrin wọ́n bóbìnrin lóbìnrin láṣepọ̀ wọ́n ń yàlè ẹ̀yọ́ gbajúmọ̀ lẹ́yìn gbogbo wíkẹ́ndì ẹ̀rọ hòtẹ́ẹ̀lì máa kún fọ́nfọ́n gbogbo àwọn jọ́yìntì gbogbo àwọn yàtí jó disco ẹ̀rọ àwọn yàn ọkọjá ó ṣe sùúrù ṣe tí wọ́n ń ṣe yẹn ó wọ̀ náà ṣe ó ṣe sùúrù àti bọ̀tán ẹlẹ́ṣẹ̀ ọ̀dá ìparun ní mangbẹ́ yẹn ẹkún ní mangbẹ́ yẹn àwọn tí wọ́n ṣe lánàá wọ́n sún kọ́ lọ́wọ́ dì sí wọ́n bẹ̀rù yàrá ọlọ́run ti ń da civilized ẹ̀dì táwọn èèyàn ni wọ́n bá ń kó ma ọtí ní rẹpẹtẹ wọ́n ń ṣèyàwó ọtí ni wọ́n ní àwọn gbọ́dọ̀ mutí náà ẹ ọlọ́run sọ̀rọ̀ fún wọn fọtí dúpẹ́ ìdí wọn sọ fọlọ́ ni pé bí ọba gbà kó gbà lọ́wọ́ ìdí wọn sọ fọlọ́ ní directly ni orí tẹ̀yìn bá mọ rírì orí ọlọ́run èyàn ní ṣe ọlọ́run ìjọ ọjọ́ ìjọ pẹ̀l à ń kó wọn ni à ń ṣèyàwó ni ìjọ pẹ̀l ẹni tí ìtọ́lọ́wọ́n bá aláwọ̀ bá nígbà míì ẹni tó ní ìjọ gan jẹ́jẹ́ ní òjòkólẹ̀ àwọn ọmọ èsùn nínú àwọn fámìlì àti nínú àwọn ẹbí ó kó aburú wá fún àwọn ọmọ àwò wọn wà rò fún gangan ní ṣe aburú yẹn àdánwò ní fún àmọ́ kó wọ́n sọ ó ó gba máìkì kọ́ sọ pé èmi ìkómọtí nǹkan lónìí èmi mú díẹ̀ ń ṣe rọtí ó ẹ bá lẹ́nìkan tó rọtí nínú àwọn ọmọtí lọ́jọ́ àwọn ẹbí tá a lè tadànù ni ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n mọ̀ sọ káàkiri pé àmọ́ stand here torí àti lọ́mọ́ra wa wọn ò jákùn ẹbí àbí àmọ́ ò níbi ẹbí ọ̀dá ẹ̀sẹ̀ lọ́rùn nídìí bẹ́ẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ká rọ́jú kì í ṣe pé ọ̀làjú ni kéèyàn máa ṣe ọlọ́run wọ́n ní kí ni yọ̀ da kí ni yọ̀ da ọlọ́sà ṣe náà ni ó ní torí pé ìwọ educated ni ọ́ I'm a, I'm a, I'm a educated Muslim <laughs> musiba ọmọ ẹni tí ń jọ́ lọ ni ọlọ́run bá gbá ọmú ókè. Okay ọlọ́run bá sọ títún bí òun fún ọ wàláhì ọ pariwo ẹ má rọ ọlọ́run fín o gbogbo ayé àkùrá ń tán ká yẹn bọ́tẹ́ ẹ má rọ ọlọ́run fín ẹlẹ́ ní kílà ń sọ yẹn bọ́tẹ́ ẹ má sọ pé kílà ọlọ́run sọ tí wọn náà bá ti kànú koran ó ti parí wọn dá òtún ẹ mọ́ ọlọ́run bá wà láàkó mọ́sá mójútó ẹnì kọ̀ọ̀kan wa ẹ má bá wọn mutí má má bá wọn tán ẹja bẹ̀tì má ó ti tó ṣe náà èyí ò ní pàtẹ́tẹ́ àfikọ́ lọ́wọ́n padà sọ́ọ́ kò sọ́gbọ́n tó fẹ́ dá sí tọ́lọ́wọ́n bá ní innamal khamru wal maisiru ọlọ́run ní ọtí mu àti tẹ́tẹ́ ọlọ́run ní fájú tẹ̀ níbo ìjìnà sí la'allakum tuflihun kẹ́ẹ̀lì jèrè ní ilé ayé tẹ̀ wáyé kẹ́ẹ̀lì rèrè jẹ kò lè dá fún un ẹni tó bá lóun òfin lẹ́ǹkọ́ kí ní ìdálẹ́ ní ìdákejì ẹ̀jẹ̀ mọ́ ìdí sọ wọn gbóhùn ọ̀fẹ́ kó dá fún un. ẹjọ́ bẹ̀ dákun torí tọ́lọ́run ọba ìjà gbọ́dọ̀ sọ́lọ́n lẹ́nu ọlọ́run tó bí ó ká ṣe sùúrù lérí àwọn ẹ̀ṣẹ̀ táwọn yẹn ń ṣẹ̀ ń gbowó èlé látijọ́ yìí náà ó sì ń gbá náà ó ní nǹkan ọ̀dà ọlọ́run lọ́wọ́ bọ jagun tó bá ń gbowó èlé ọ̀dàkùn problem tó ní àti kọ́ lọ́wọ́ bọ jagun èwo ló tóbi jù ọlọ́run dán owó tẹ́lẹ̀ ni àmọ́ ní ìsìn tó ti gbowó èlé ìṣọ́ fẹ́ bọ jagun ni èwo lọ́wọ́ ọlọ́run ọba wa ẹlẹ́kẹta nínú ìran sùúrù ó náà ní asọ́bùrù ala àkàdáàrí láìlè mọ́lìmá kàṣẹ sùúrù lérí mòdè ọlọ́run ọlọ́run bọ́ yọ kanlẹ̀kùn kálukú pẹ̀lú àdánwò ìdákàmọ́ bẹ́ẹ̀ ni pé wọ́n mọ̀ sáà ṣiṣẹ́ sùúrù pẹ̀lú wa kò sì wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ kò ní ní pírọ́blẹ́mù láyé ọmọ ìyá mi ọlọ́run ọba aláàlú ní pírọ́blẹ́mù ọwọ́ á ní sùúrù tó ń bá mú pírọ́blẹ́mù wá olóhùn ọ̀padà wa mú pírọ́blẹ́mù lọ mo ti sọnù koran yẹn ọ wá ní òní ní pírọ́blẹ́mù sọmọ pé lọ́làjọ́ ń pa yẹn ọmọ abẹ́lẹ́ wọn ba àwọn àdánwò burúkú kọ́lọ́mọdé ọjà lù ọ kò mí nítumọ̀ pé òní ní pírọ́blẹ́mù bó ti sàdúrà yẹn ọlọ́run kàn bọ́ gbé àwọn èyí tó tóbi kú yọ sọ àwọn kọ̀ọ̀kan lé ọ lérí kó lè bá súnmọ́ kó lè bá bẹ́ kó lè bá máa pè kó lè bá yí padà kó lè bá túbà kásì sóòrè lórí àwọn àdánwò ọmọ làdánwò ẹlòmíì ẹlòmíì gbọ́ ọmọ ká gbọ́ ọmọ ká wọ́n mẹ́nìkan ṣe láti twenty two years ọmọ tó bí ọmọ yẹn ò tí jáde nínú yàrá láti twenty two years tó bá jáde wọn kàn gbé lọ síbi tí wọn gbé padà ni ó ń rí àmọ́ kò lè sọ̀rọ̀ kò sì lè rìn wọ́n sì ń tọ́jú ẹ̀ ó ti bàlágà sínú lẹ́sìn jẹ̀mọ́ láti twenty two years jẹ̀mọ́ wọ́n dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n dúpẹ́ kọlọmọdé sanu ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọsá fún wa ní sòrò lọ́mọba aláàkọ́mọsá mú wa dún gbogbo ẹni tí àdánwò ń bẹ láàdá ọlọ́mọsá bá kákó pé tọ́lọ́mọba alá tí ó parẹ́ tó ọlọ́mọsá fún lálàáfíà gbogbo ẹni tí ń sunkún ọlọ́mọsá rẹ̀ wà lẹ́kún gbogbo ẹni tí ọlọ́mọba alá tó fi ìṣẹ̀mí tó lé láti dèkúlẹ̀ wàláhì ẹlòmíràn ní five naira lọ láti dèkúlẹ̀ ọmọ tí ó jẹ lálẹ́ yọ padà dá ẹnìmọ̀ àlẹ́ ọ̀sẹ̀rí ìṣọ̀rọ̀ ọlọ́run ẹsẹ̀ sùúrù yọ padà dá kọlùmọ́sàjọ́ dá fẹ́ ní kọ̀ọ̀kan wa anabiwa muhammad sallam wọ́n ní lukumanu sọ fọ́mọ̀ rẹ̀ pé wasbir ala ma asabak ó ní ya bunay wọ́n máa mi akimi sọ̀dá máa kírun o wa amur bil ma'ruf máa pàṣẹ dáadáa wọ́n ní hanin munkar kó wá sí rí bàjẹ́ máa sọ fáwọn yàn kan kún bẹ́ẹ̀ wasbir ala ma asabak máa wá ṣe sùúrù lórí gbogbo pọ́blẹ́mù tó bá ti bá o inna dhalika min azmi al-umur ká ṣe sùúrù yìí àmọ́ èrè wà ń bẹ ọlọ́wọ́n bá bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ ọlọ́mọsà fún wa ní sùúrù ọwọ́ ìlú sọ́bùrù gbogbo ẹni tí wọ́n wá ń ṣe sùúrù lérí mẹ́tẹ̀ẹ̀ta yìí albushra ọlọ́run ní wọ́n bashir sọ́bìrì ọlọ́run ní padà dunnú o àdáwò tí ọlọ́run ṣe fẹ́ lómi láyé bí àdáwò yẹn lọ́lọ́run fi gbé sínú àlùjánnà lọ́run irun àtàwẹ́ rẹ̀ ò ní gbé débẹ̀ àdáwò lọ́lọ́run bá fi lift yẹn sínú àlùjánnà ọlọ́run gbogbo ẹni bá ń ṣe sùúrù ọlọ́run ní ẹni máa palẹ̀ má dunnú ẹlẹ́ẹ̀kejì ládàá rẹ̀ ọ̀pọ̀ gan innama yuwaffa as-sabiruna ajrahum bighairi hisab ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó bá ń ṣe sùúrù ẹ̀san tí ń fún wọn ọ̀kántébù ni ẹ̀san tí ń bù fáwọn. lẹ́yìn náà junnatu min kaydil aduw sùúrù kì í jẹ́ kí ipa ọ̀tá ó kààyàn òkúta ṣe sùúrù kó sì máa ṣàdúrà wọ́n ń ṣe sùúrù jama especially àfàtìmọ́ ní sọlọ gbogbo àwọn ọ̀tá wọn padà dọ̀rẹ́ èyí tí ó bá sì dọ̀rẹ́ ipa rẹ̀ ò ká o nínú àwọn oore tó wà ní sùúrù wọn náà ni pé ọlọ́wọ́n bá aláwọ̀ máa ràn ọ́ lọ́wọ́ kò ní jí àárẹ̀ burúkú sí ọ ọlọ́wọ́n sọ níbi àwọn àárẹ̀ mi àti ara ò ní pokùnso bàbá tí ń ṣe sùúrù ò ní ronú tí ó fi ba ọkàn jẹ́ tí ó fi ba láfẹ́ jẹ́ ọlọ́ni wasta'inu bis-sabri ẹ wá ràn lọ́wọ́ lẹ́yìn ọlọ́run pẹ̀lú kẹ́ máa ṣe sùúrù wà sọ́lá ẹ̀sìn máa kírun tẹ́ bá ti ṣe méjèèjì pé ọlọ́run ọba aláwọ̀ máa ràn yín lọ́wọ́ lẹ́yìn náà ọlọ́run nífẹ̀ẹ́ ní tí máa ṣe sùúrù gan ó ní wallahu yuhibbu sabiri ọlọ́run gbogbo àwọn tí máa ṣe sùúrù mo nífẹ̀ẹ́ wọn gan àwọn tí máa ń kájú ńkọ́ ọlọ́run lóhun kórìíra wọn àlìjánná òun náà ní achievementi gbogbo ẹ̀dá tó wà láyé tó bá lẹ́yìn èèyàn ní achievementi nílé ayé tó yìí òun náà ní kó jáde láyé wọ́n sì sáyìn pépà rẹ̀ pé kó lè wà àlìjánná tí o bá ti já síbẹ̀ òfò ni gbogbo ìbádùn tó bá gbálé ayé àfa òfò ńlá ni gbogbo ìwé tó bá kànlé ayé òfò ńlá ni gbogbo inú kálíbà tó bá wù kọ́ wà òfò ńlá ni kó jáde láyé kọ́ńsẹ̀ sáyìn pépà rẹ̀ pé kọ́ ọmọ ilẹ̀ àlìjánà ọ̀ wálé wà jánà yẹn àfikọ́jú ní sòrò alọ́ni wàlìmọ̀láìka alọ́ni àwọn mọ̀láìka yadkhuluna alayhim min kulli báàbì táwọn yẹn bá wọnú àlìjánà tán àwọn mọ̀láìka wà wọlé wọn lọ lè sálámà sí wọn wọ́n ní sàlámù wọ́n ní sàlámù aláìkùm ẹ̀yin màrìjánà aláfẹ́ ọmọ bá yín o ẹ̀yin ò tún kú mọ́ o inú gbádùn tẹ́ wáyé ẹ̀ tún kú bẹ́ẹ̀ mọ́ o aláfẹ́ ọlọ́nkọ́ máa bá yín o bí máa sọ bá dìtàn ẹ̀sẹ̀ rí ìgbádùn tẹ́ ń gbálẹ̀ èrè sùúrù yín tẹ́ ṣe láyé nù fàní ìmọ̀ okùnbà dáar ibi àwa wà yìí kò síbi tó dáa tó mọ́ gbogbo àwọn kan tó lọ́wọ́ bá palẹ́sẹ̀ kalẹ̀ fún yìí ẹ̀ máa gbádùn rẹ̀ kò ní tán ẹ̀yin náà sì ní kú ẹ̀ máa gbádùn lọ bèrè ibi ẹwà yìí lọ dáa jù torí pé ẹsẹ̀ sùúrù ń gbà tẹ̀ wà láyé abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá fi asúnú àwọn tí wọ́n máa ṣe sùúrù kọ́lọ́mọba aláko fi asúnú àwọn onísùúrù gbogbo àdánwò tọ́lọ́mù fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọba musa fún wọn sùúrù lérí ẹ̀ kọ́lọ́mọsá bá wa mú kú o gbogbo ètò máa ń jálù wa kọ́lọ́mọ fún wọn sùúrù lérí ẹ̀ kọ́lọ́mọba mú kú o ẹ̀ tí tábìlì lọ́ọ́ lè pàdé ọlọ́run bá wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ní wa kọ́lọ́mọsá ìsánú wa gbogbo àwọn olórí wa ọlọ́run bá fún wọn sùúrù ọlọ́run bá fún wọn sùúrù ọlọ́run bá fún wọn sùúrù gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí wa tí wọ́n jẹ́ nírí ọlọ́mọsàbà adarí wọn síbẹ̀ Allahumma walli alaina khiyarana ولا تولي علينا شرارنا اللهم اكد الديون عن المدينين واشف مرضانا ومرضى المسلمين ورم موتانا وموتى المسلمين فتح علينا أبواب البركات والخيرات اللهم اللهم ارم أمواتنا وأموات المسلمين اللهم يسر أمور المسلمين في كل مكان نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم رب أبناءنا وبناتنا وزوجاتنا وأزواجنا وأبائنا وأمهاتنا على دينك على ذكرك وشكرك وأسرك حسن عبادتك اللهم اغفر لنا ذنوبنا واستر عيوبنا اللهم نجنا مع الناجين اللهم لا تهلكنا مع الهالكين اللهم نسألك ربي بأسمائك الحسنى وصفاتك الأولى وبوادنيتك وبقدرتك على كل شيء أن تفرج همومنا وغمومنا نسألك يا ربنا أن تفتح علينا أبواب العلم والمعرفة اللهم ذكرنا ما نسينا وعلمنا ما جهلنا اللهم يسر أمورنا في كل مكان اللهم فتح علينا باب البركات وبارك في أعمالنا بارك في تجاراتنا بارك في وظائفنا بارك في مدارسنا اللهم بارك في أمورنا كلها برحمتك يا أرحم الراحمين فاستغفر الله إنه هو الغفور الرحيم أكم السلام